وكل بدعة ضلالة وكل ضلالة في النار alábọ́sùn wọn náà wọ́n bá ń bá ọba tí ó fi ìdènà rẹ̀ burúkú fún ọjọ́ tí àsìkò yìí tó fi ìkẹ́ rẹ̀ tó fi pamọ́pọ̀ níbi àyè tí a wà yìí ọba náà ni òun náà ni a gbá ọgbọ́sùn òun náà ni a fi òdo yẹ bẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala orin tí a máa rí ní ìjókòó yìí tọ́wọ́ tí wọ́n fi wọ́n wa. tí a bá ń ka nínú àwọn ìjókòó tẹ̀sí láì sí ìrètí ìjókòó ti èrè lára àwọn ìjókòó tẹ̀sí mọ́ àwọn bẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala àlùbáríkà tí ó péye ọlọ́run amúṣàkóso yíká nìkan wà. ó bẹ̀rẹ̀ lórí àwọn àwọn àpá wa àwọn olórí wa tí wọ́n jẹ́ pẹ̀lú àwọn àgbàfà fún wa nílẹ̀ òkú wa yìí òun ni wọ́n oníṣẹ́ ìmọ̀kólókó ṣe ìtàgídé mẹ́rin. bí wọ́n bá ti fẹ́ nínú sọ́nà tó bá lóun mọ̀ wọ́n ó tún má kásọ̀fẹ́ nìyẹn nìyí ó lè má ti mọ àwọn ènìyàn dáadáa sábà mọ àwọn ẹni rí dáadáa nínú ẹ̀kọ́ wa yìí tí wọ́n jẹ́ àwọn àfa fún náà. bàbá ìsìn mọ àfa wa á tara àwọn ẹni rí sáà mọ àmọ àfa wa. àpò oníwà sí ni wọ́n olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ òun náà sí ni wọ́n. lára gbìyànjú wọn òun náà ni a rí tí àwọn ọmọ ilé kéwú tí wọ́n ti ń sákìtì látàárọ̀ àbẹ̀lẹ́ ọba aláàbò hánà òun wájú adáa ọlọ́run bá gbọ́ wa sí àdéhùn pẹ̀lú ìlú fún wọn. àlàáfíà tí ó péye kọ́nà tó bá wa ìlú fún ìlú wọn. gbogbo ìgbìyànjú wọn láti lè kó òkùnkùn kúrò lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn láti lè fi ìmọ̀lẹ̀ tó ń nà lórí ọkàn àwọn ènìyàn tí wọ́n gba ènìyàn jù lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n náwó tí wọ́n dára tí wọ́n lásìkò tí wọ́n lẹ́mìí àbẹ́lẹ́ wọn kọ́nà wọn ṣàgbà lọ́wọ́ wọn. àwọn tí ó jẹ́ tiwọn náà ọlọ́run ọba tí máa ń darí ẹni tí máa ń dáàbò bò ní ọmọ ṣe àtàwọn àkúrò àdáàbò bò ní tó máa ń tóbi tó náà tó náà fi kẹ́ wọn nínú ìyàwó nínú ọmọ ìlànà ìlànà ìlànà àbákan náà mo kí àwọn àwọn fàábì wọn ní àwọn àwọn àṣà títà àwọn àfààní ńlá tí wọ́n bẹ pẹ̀lú wọn ìbámu ọkọ̀ wọn ní ibi tó lè dágbóṣe òtí gbogbo yín àkójọ ìyẹ̀dú ọlọ́mọdé àgbáyé tẹ̀síwájú. mo kí àwọn bàbá bàbá àwọn àgbàlagbà tí a bẹ̀ níkàlẹ̀ àwọn òbí àwọn olùkọ́ àwọn alágbàtọ́ àti gbogbo wa àbúdòdò orí ìdòdò orí àmì orí lẹ́yìn torí pé bí ọlọ́run bá ṣe ọmọ wa tó bá jẹ́ sábàbí kó fà wá sínú ìjókòó báyìí àbọ̀lọ̀ ṣe ọ̀rẹ́ wa ó sì jẹ́ sábàbí tó dájú tó ń báyìí òun ló fà wá sí ìjókòó orí ni o ìjókòó orí ni wàhálà ìyẹ́lẹ́ ìfẹ́ lọ tó jókòó tó ń lẹ̀ orí ni ìjókòó tá a bá ti jókòó tí ìbá ti yapa sí láwọn ọjọ́ láwọn amọ̀tọ̀lọ̀ náà wọn ni ìjókòó tó ń ìjókòó tó ń lẹ̀. aláì ní gbara wa lásìkò tí a bá wo ìjókòó wa yìí ẹgbẹ́ bá ti lọ wà nígbà yìí. حفلة تفرج ìṣe ayẹyẹ ìdúpẹ́fọ́lọ́run ìkó àwọn èèyàn lẹ́nu jọ ìgbọ́lọ́ba Allah subhanahu wa ta'ala oṣù orí oṣù tí ó wá oṣù orí fún àwọn ọmọ wa oṣù orí fún àwọn ọ̀rẹ́ wa ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ ìbá ẹ̀kọ́ dé ààlà èyí náà ní kí ẹ máa ń dúpẹ́ fọ́lọ́run balẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ tí ẹ bá wo ìjókòó wa yàrá rí pé ibi àyè tí bára wa sọ̀rọ̀ ó pọ̀ bára tẹ láǹfààní láti bára wa sọ̀rọ̀ tó pọ̀ ìdá àyè bára wa sọ̀rọ̀ ó pọ̀ agbárí kan òun náà ní ètò ọmọ ọmọ tọ́lọ̀ ojú jogún fún wa ọmọ bíbí bóò láti tọ́ wọn bóò láti rò wọn kí ni ìgbà tí àwọn ọmọ nígbà wọn wà wọ òbí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ agbani kan nìyẹn agbani ẹlẹ́ẹ̀kejì òun náà ní tábàwọn ìjókòó wa yìí á rí pé ìjókòó ìmọ̀ ni kì í ṣe anifásitì àwọn awakọ̀ àwọn transporters àbáwọn drivers ìjẹba làwà yìí káàdùkú nípa olúkálùkù mọ̀ ṣe anifásitì ẹ̀ mọ̀ gbọ́ twenty years anifásitì ó mọ̀ ṣe ló dá sí pé ẹlòmíì lè máa wò pé àdókòó ah, ti wá ìgbà yìí. Òbí tó fà á bí o bá ti mọ̀ lára èèyàn ìjókòó yìí ó dọ̀rùn yóò Bí o bá jẹ́ tó ní bẹ́ẹ̀ mọ̀ ìjókòó yìí á dọ̀rùn. Ṣùgbọ́n bí yàrá jẹ́ onímọ̀ àbójọ́ máa kẹ́kọ̀ọ́ àbí ó máa ń gbòǹgbẹ ìmọ̀ nígbà gbogbo ẹ̀sìn ọlọ́run ọba ó wù kódà kó má jà fa adékun ìdókò yìí ìdókò yìí ó dọ̀ọ̀n ìdókò yìí ó smooth ó lọ lẹ́fẹ̀rẹ́ǹt wàmánú àpẹẹrẹ ìmọ̀ ó wà nínú ìdókò yìí dáadáa tó dá pé dábàá tó bára wa sọ̀rọ̀ láti yìí á tún wo ipò tí ìmọ̀ tó ń bẹ àtọ́lá tó ń bẹ nínú ìmọ̀ tàbá wò látàrọ̀ làwọn wa ni wọ́n ti gbìyànjú wa ọmọ kékeré tó kọ́kọ́ ká lóko hàn kékeré ń fún wa ọmọ kékeré ni ó ti ń ká lóko hàn ní ìdí tó má dákẹ́ má ni ẹ sọ pé ní kété kan tí wọ́n kọ́ lánàá táwọn adé kó wá kọ́ lẹ̀ lẹ́nu ó ti dẹ̀gẹ́ rẹ̀ tó nínú táwa tó lè fi bára wa sọ̀rọ̀ òun nìyẹn bákan náà nínú táwa tó lè ni ojúṣe àwa tá a jẹ́ òbí lórí àwọn ọmọ wa kí ni ẹ̀kọ́ ìwọ bàbá kí ni ẹ̀kọ́ ìwọ ìyá ẹ̀kọ́ àwọn òbí lórí ọmọ kí ni ojúṣe wa lórí àwọn ọmọ wa lóòótọ́ àwọn alábí wọn abí wọn lọ́kùnrin abí wọn lóbìnrin lóòótọ́ aṣáwó lé wọn lórí bóòlù àti nígbà ìdáná apà ìdáná àdànù lórí àwọn ọmọ kí ni ojúṣe àwa tá jẹ́ òbí lórí ọmọ agbanitánilẹ́yìn agbára míì ìtàkùnlé ìbára wọn sọ̀rọ̀ òun náà ní kò láwa mùsùlùmí bó láti máa bẹ ní àlà ọlọ́run táà ní máa ná tọ́lọ́run fún wa nínú ọrọ̀ nínú dúkìá nínú ẹ̀mí nínú àsìkò táà ní máa ná nígbà náà pa lọ́dọ̀ tó tẹ̀lé gbẹ̀yìn. ẹ̀sán láàmú retí lọ́dọ̀ ọlọ́run èyí ni ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ nínú ìlú ọlọ́run ṣe ìgbọ̀n lẹ́yìn. ẹlẹ́dùn bẹ ìdọ́nà ọba fún nínú owó kó gbajúmọ̀ dáadáa kó na síbi ìbàjẹ́ bí ní ẹ̀rọ tí fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ó mọ sanwó jẹ́ẹ̀lì àwọn aláṣẹ́wó kò sí ní lára owó ti ń pọ̀ sí ẹlòmíì náà nìyí tán nínú sọ́nà ọba fún nínú dúkìá nínú àwọn ọmọ ó ná sáwùjọ táàbí ní bí àwọn ọmọ tí wọ́n ń gbìyànjú láwùjọ nínú ìbàjẹ́ nínú ìfaradìyàn láwùjọ kò sí ní láburú tó bó láti lè ná dúkìá lọ́nà ọ̀la fún wọn nínú owó nínú ọrọ̀ nínú àsìkò táànà lójú ọ̀nà ọ̀la kìí ní ẹlòmíì lára láti lo wákàtí márùn-ún níbi ìbàjẹ́ kìí ní lára ìlú bá jẹrán sọpẹ́tọ̀ àwọn àbáwá ní ẹ̀ka lọ sí wọn ìka ìjókòó ìtọ́nà náà ni wọn àti pẹ̀lú kásápá àgọ́ ẹ̀lẹ́dẹ́gbẹ̀rún ó ti la pọ́tírísì yẹn èyí tó ti sá lọ. ìyá ìjàmbá wọn wọ́n ní tó bá ti kú gbàdúrà máa tó ṣe tán wọ́n ti bá ti lù náà àìsàn wa ló wà ní ìtẹ̀lé ilẹ̀ ló gbọ́ wà ní kódà ìlú náà ìdí bá wọn kí ìdí tó kúrò láwọn ẹgbẹ́ àtúntẹ̀ nílẹ̀ lọ́wọ́ mi ẹlẹ́gbẹ́ òkú bẹ́ẹ̀ ta lórí títẹ̀ nílẹ̀ náà kí ló wá lọ ó lọ náwó nínú ilé àjẹ. tùwárì pé àmàrà àwọn èèyàn tí wọ́n máa náwó ọlọ́run kẹ́ ọlọ́run kò ní sọlẹ́lẹ̀ kò ní sọlẹ́lẹ̀ pẹ̀lú ìwé fún wọn nínú nínú dúkìá ẹlẹ́nu ti ṣókù lọ́wọ́ àwọn òṣìṣẹ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìsọ̀rí ìsọ̀rí tá a fi lè bára wa sọ̀rọ̀ lórí ìgbésí wa yìí ó pọ̀ jàǹdìrẹ tá a fi lè bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti fi lè fi ayé èyí tá a fi bára wa kí ló ti ṣe wa lórí àwọn ọmọ wa ẹ̀fọ́ àwọn ọmọ wa tí wọ́n nígbà lọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó pátápátá bí tó fún wa yìí òun náà ni ìmọ̀ ìmọ̀ ọlọ́run àná subhanahu wa ta'ala ó wa sọ̀rọ̀ náà lọ́wọ́ sáré kiri ọlọ́run ní ìjàmbá àmúwádìí kò wọ́n láàrin fún ìdásùn. والله عنده أجر عظيم ọlọ́run ìdábà ọlọ́run ní kó ọlọ́run bá fún yín lọ́mọ òun fún yín lọ́kùnrin òun fún yín lóbìnrin nínú ọmọ ìran ọmọ òjì méjì lọ akọ àtàbóyé tabaláwọn ní ìlú ọmọ tó fẹ́ rújú ìrànwọ́ ń pè ní àwọn apákan ń pè wọ́n àyẹ̀kú sá nígbà tí ìjọba tó fẹ́ rújú bó ṣe yẹ kó rújú lọ wọ́n tún fi àdúgbò sáàlù sí. ṣùgbọ́n gbogbo ọ̀nà ọmọdé yẹn méjì náà ni akọ àtàwọlé ọlọ́ọ̀dẹ yìí ta bá ju gbogbo yín nínú àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin. wọ́n àbúwá àlòkùn wọ́n àwòlá àlòkùn ọ̀rẹ́gbọ́ àwòlá àlòkùn ọ̀rẹ́ àlòkùn àbẹ́ ìta bá ju gbogbo yín nínú ọ̀rọ̀ nínú owó nínú dúkìá nínú àlàáfíà ọlọ́ọ̀dẹ kẹ́ lọ́mọ dáadáa ìtìlẹ́tún ọlọ́run àti wọ́n ṣe fìtínà fún yín fìtínà gbọ́dọ̀ fìtínà èdè lárúbáwá ni àwọn yorùbá náà máa ń lò ó ó ti fi ó fi ju tó wà dáríjà sínú èdè yorùbá wọ́n fìtínà ní o èdè òfẹ́ fìtínà rẹ o àtúntò fìtínà ní wàhálà wàhálà yìí èdè òfẹ́ fìtínà yàrá gbájà o yàrá gbájà fìtínà yìí bẹ́ẹ̀ sì ni ìtúnà sì nìyí ìtúnà sì ń ṣe wàhálà ìtúnà sì ń ṣe wàhálà gbogbo ẹnikẹ́ni tó máa ṣe oríire látara ìtúnà láti nìyí nínú ìbáyé ìtúnà kò lè ṣe oríire ẹni tó láàmì làákà tó gbé yẹn léwu ẹ bá ní kó sọ bó ṣe nìyí bó ṣe gbé owó ṣe tó tó débi tó dé ìtúnà náà nìyí tó ìtúnà ló wá bùkún ìfowópamọ́ àbùkù ọlọ́run nàbá àbúwádòkun wá àwòdádòkun ìtìdá ọlọ́run yẹn láwọn ọ̀rọ̀ tó wọn lọ́n fún yín àti ọmọ tó wọn lọ́n dogun fún yín ìtìdá yìí ìtumọ̀ ìlú wípé àwọn ọmọ yìí àwọn ọ̀rọ̀ tó lọ́n fún wa ọlọ́run tí wọ́n ṣe ẹ̀jẹ̀ àdánwò ẹ̀gbáàmù fún wa jẹ́bẹ́rẹ́ bẹ́ẹ̀ yóò bá lọ yunifásitì yóò fa ìgboro ìwọlé bẹ́ẹ̀ yóò bá mọ ọkọ̀ wa kò lè bọ́ síbi díẹ̀rì gbogbo kóhun tí yóò bá ṣe tí yóò fi jáde láti yọrí àwọn làmì lákàtọ̀ ń bẹ tí yóò kọ́kọ́ tẹ̀ àtàrà ẹ̀ yóò fi dìde ọlọ́ọ̀ni ẹ̀ rí àwọn ọmọ tá a fún yín àtàwọn tó fi àtàǹfààní lọ́wọ́ bàlá òòlù ọlọ́ọ̀la fún wọn ṣe bàlá òòlù fún yín àti wọn ṣe àdánwò fún bóyá gbègbè bóyá paasi látara wọn bí àbá paasi látara ọmọ lọ́dọ̀ ọlọ́run yóò jẹ nínú àwọn olórí irun láyé àti lálùkù yáyé bí àbá ti fèèrè látara ọmọ láyé tí èmi ó sọ nínú àwọn olórí irun ló jẹ lálùkù yáyé tọ tó bá bẹ́ẹ̀ dàgẹ́ ẹdúpẹ́ ní náà nìyí ó lókìkí ó lówó nípò láyé ó jọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ àti nínú àwọn tí ò sọ ọmọ tọ́lọ̀ ń fún lówó odidi pòfẹ́sọ̀ ó lówó gan ó lẹ́ kàwé ó sì kìwé kọ́ àwọn ọmọ àwọn ọmọ náà kàwé ó dà nínú àwọn ọmọ mẹ́tíkù jọpọ̀ tó bẹ nínú wọn lọ́ọ̀yà tó bẹ nínú wọn ẹnjìnìá tó bẹ nínú wọn àmọ́ kékeré tí bàbá yìí tó kúrò láyé mọ́tíláṣí kan tí bàbá yìí tó kọ́ kalẹ̀ nígbà tá sọ̀tò wo bàtẹ̀ ìdíláyé o kí ládàá rẹ̀ tó lọ́mọ tó wù lẹ́yìn kúrò wọn àwọn ọmọ ti parapọ̀ ó sì sọ ní chọ́ọ̀chì. jama ọlọ́run kò sànù wa ọlọ́run aláàbò muhammadu wa tàlálẹ́ ó ń bẹ nínú àwọn dúkìá tá a fún yín ó ń bẹ nínú àwọn ọmọ yín àdánwò láti wọ́n ṣe láti wọ́n ṣe ìdílé fún yín ó ní ẹ̀yìn bíi abẹ́ ẹ̀yìn méjì. lábẹ́ lẹ́yìn alimami àbújá afọ àtúntàbàlì ìfọ̀ṣẹ́mọ̀ ọ̀wọ́ nígbà tó sọ̀rọ̀ lórí àyà yìí ó ní tọ́mọ̀ ọba ń sọ tó mẹ́ta jù lórí lórí àyà yìí lórí rí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó dá wa wò pẹ̀lú àwọn ọmọ wa ó dá wa wò pẹ̀lú ọrọ̀ tó kú wa ìyẹn tó bímọ ìwọ́n tó bọ́kùnrin tó bóbìnrin ọlọ́run bẹ́ẹ̀ wò pẹ̀lú àwọn ọmọ bóò láti fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ wa táàbù yege tí wọ́n fi di ìfọ̀kànbalẹ̀ fún wa láyé bó láti ṣe pẹ̀lú àwọn ọmọ wa láti mọ ẹni wa ní àárín ojú láyé. jẹ̀mọ́ èmi ìjẹ́ kó ní wọ̀nyí pé ẹni tọ́lọ̀ àwọn òbá dogun ọmọ fún kó mọ̀ ro ibi tọ́lọ̀ kó lo dáadáa tọ́lọ̀ káláàdì ẹ̀ dáadáa tọ́lọ̀ káyé tó kò gbọ́ níbi lọ káláàdì ẹ̀ dáadáa káyé ò dáadáa tọ́lọ̀ káàkó lọ́wọ́ wa fún lọ́mọ ẹ̀ kó o ṣe dá o nígbà tó ṣe orúkọ ilé mi ò sí náà àìsàn máa tọ̀nà wọn náà yìí. ọba mi máa ń fúnyàn lọ́mọ kó lè bá káàdì jẹ́nà lè bá lè jẹ. ọba mi lè fúnyàn lọ́mọ láyé kó lè bá lè bá jẹ́nà kó lè lọ́wọ́ yẹn kó sọ̀rọ̀ lẹ́yìn náà. ilé ìlú bẹ lọ́dọ̀ ọ̀nà ìgbà tí ìtọ́nà bá ti wa nínú méjèèjì sọ ìdínà ni. bá a bímọ ìdínà ni. bá a bí ìdínà ni àwọn abẹ náà bá aláà tó hàn kó wọ̀jà láti gbọ́ ọmọ ẹ̀yà wa nínú ìsìlámù tí wọ́n bẹ ọlọ́run bá fún ọlọ́ àtàwọn tó ń bẹ nínú orí lọ́wọ́ àbẹ̀lọ́ fọlọ́ fún gbàgbé òde kàgbà àwọn tá a ti bí ọlọ́run tó sùn ojú ọmọ tó sùn wọn náà gbàdúrà. sọ̀tún títà ilé ayé yìí jẹ́ fún káàkiri wọn jẹ̀mọ́ ìdàgbìn láti eré yìí àwọn tọ́lọ̀ àwọn tó dogun ọmọ fún kárí àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ìsìn náà kárí wọn gẹ́gẹ́ bí exam paper tá a máa áńsà táǹgì tó áńsà sí ó sì dàbí pé èrò tá a bá mú jáde láti bẹ̀ òun yóò sọ wá di ẹni àlùjẹ́ńdà kọ́tà kò ṣe wá bẹ̀ òun yóò là wá kúrò níbi táàbí jẹni náà èyí ni ìdíkọ̀ láti sọ fún wọn ọlọ́run ni wọ́n gbọ́ ọ̀hún ẹ̀dáhùn àjùrò àbí ẹ̀sán tó péye tó tóbi ọ̀dọ̀ wọn náà wà ló wà nígbà tí ẹnikẹ́ni tó bá láàbì láta lórí ọmọ rẹ̀ tá a dààmú lórí àwọn ọmọ anáwó lé wọn lórí akọ́ wọn lẹ́kọ̀ọ́ ara ẹ̀kọ́ fún wọn ara ìmọ̀ fún wọn ara òye fún wọn. bọ́ọ̀lì tí ẹ̀sán lọ́dọ̀ ọmọ rẹ̀ bọ́ọ̀lì tí ẹ̀sán lọ́dọ̀ ọmọ rẹ̀ bọ́ọ̀lì tí ẹ̀sán lọ́dọ̀ ọmọ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ní ẹ̀sán tẹ̀ òbí lè gbìyànjú kó wọ́n hàn lára ọmọ bẹ́ẹ̀ ni ó lè dájú pé kì í ṣe àṣà ọlọ́run ó lè já àwọn olórí ọmọ kó wọ́n hàn àṣà ọlọ́run ó lè já àwọn olórí ọmọ kó jìnnà ṣùgbọ́n nígbà míì nínú ẹ nínú kòkòrò dúdú ìyá máa lẹ́kọ̀ọ́ funfun òbí agbìyànjú òbí ó gba ọ̀dún ọmọ oṣù gbòòsì àlejò wa ló wà ní ìsọlá ní wọn sọlá àlejò ọlọ́run ọlọ́run mọ ọyá òwe ìyẹn tí wọ́n ń là látara àlejò ọlọ́run báyìí tó fi òpá wọn rẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ rẹ̀ ìtẹ̀lé lànà rẹ̀ àbẹ́tẹ̀ ọlọ́run kó sínú ọkọ̀ ọmọ rẹ̀ ní bàbá mi ọ̀pọ̀ tó lẹ̀ nígbà yìí ló ń òjò ọlọ́run ọmọ rẹ̀ kó ya sí i ṣùgbọ́n bẹ̀ nígbà tọ́pọ̀ bá fi eléyìí ọlọ́run ti agbára rẹ̀ ó fi hàn mí láàfin nígbàrá lé wa láàfin nígbàrá lé owó wa láàfin nígbàrá a ọmọ tó kọ́ ẹgbẹ́ ọmọ kùrá nígbà àwọn náwó lé lórí àwọn tó náwó tún jù ọ̀nà lọ wọ́n ń bẹ tọ́mọ ọmọ tí ọmọ tìyẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá a gbọ́dọ̀ mọ̀ nígbà a gbọ́dọ̀ mọ̀ ṣe ìṣeré àwọn ọmọ wa a bọ̀ wá lè fi ẹ̀sán lọ́dọ̀ wọn bó jẹ́ ìgbà sí kò tẹ́ tí ó ṣòṣìṣe lórí ọmọ tí ó tẹ̀lé òfin ọmọ lórí ọmọ tí ò ní ta tí ò ní máa ta yé máa rẹ́sàn lọ́dọ̀ ọlọ́run á máa rẹ́sàn rẹ̀ ẹ̀sán rẹ̀ bọ̀ lára ẹni ìdùnnú lára ẹni ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni lára ẹni ìkú lọ́wọ́ ìfọkànbalẹ̀ àìfowó rà á bọ́lá àwọn ọmọ bá ti pín kànyàn kó pín kànyàn ló wọ́n máa lù lókun mọ́lá wà yìí táàbí jẹ táàbí mu táàbí dúró àwọn ọmọ mi ìfà sábà bí ìbànújẹ́ máa wò bí wọn wọ́n bẹ pàǹtí wọ́n bẹ láyọ̀ bí ó yù ọlọ́mọ kan pààyàn láti ìtọ́jú ọdún mẹ́wàá ẹ̀rù ó ti dèrò ẹ̀wọ̀n tó ń bẹ́ẹ̀ nìyàwó díẹ̀ náà ti ní ọ̀pọ̀lọpọ̀lẹ̀ ọmọ kan náà nù tó kó láti wá ọ̀pọ̀lọpọ̀lẹ̀ wọ́n yìí rà wọ́n yìí rà á jí ìyẹ̀wò ìrèlí tó jẹ́ pé gbogbo tá a bá ná lórí àwọn ọmọ ká ní pé a ná nítorí tọ̀gbọ́n a ṣe nítorí tọ̀gbọ́n gbogbo àsìkò tá a ná owó la ná ni ẹ̀mí la ná ni àlàáfíà la ná ni ìgbà la ná ni kánà nítorí tọ́lọ́run ní náírà pẹ̀lú tó lẹ́nu ọ̀sán ní máa fọlọ́ máa fọlọ́ kánà nítorí tọ́lọ́run láti nà lórí sí ọ̀dá ìwà mọ̀hánà fọlọ́ máa fọlọ́ nínú ìlú. ọlọ́ni wọ̀n mọ́ ọ́rùn ìdáwó àjọyọ̀ àmì. àdìgbà tó sábà ní oṣù ọ̀gbọ́n ni wọ́n mọ́ ọ́rùn ìdáwó tàwáàbù tàwáàbù làkùn àbí ọlọ́run bá ní ẹ̀sán tí sọ ẹ̀yìn òbí tó tóbi lórúkọ ẹ̀náwó ẹ̀nára ẹ̀ṣàmójútó àwọn ọmọ yìí ẹ yege lórí àwọn ọmọ àwọn ọmọ yìí tí wọ́n jẹ́ tuntun fún yín wọ́n fa sábà bí oríire fún yín láyé àti láyé ìyá náà ọlọ́run ló wọn ní ẹ̀sọ́ tó tóbi tí ó sàn yín ìdá àǹtù hálàtù àwòyádàtù àjùmájàtù ìdá àtìlá rọ́bìkù wàtàtù lọ́wọ́ àbẹ̀wàjẹ̀lù وأتيتم حق الله من أموالكم والعدل العظيم عند الله أتت عند الله الجنة lókùnbà tá a bá tẹ̀lé òfin ọlọ́run lórí àwọn ọmọ wa tá a tẹ̀lé òfin ọlọ́run lórí àwọn dúkìá wa ẹ̀sán ń lọ. èyí jẹ́ ìlú òdòdó lóṣù nígbà míì òbí àdààmú lórí ọmọ ṣùgbọ́n ọmọ lè máa ń lọ ibi tó kù iṣẹ́ kó lọ ọmọ ń rìn àná sábà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí ìgbìyànjú ò

ìgbà ní ìdí sísẹ̀ ní ilé aláìyé pẹ́pẹ́ ọ̀kan nìyẹn bí ni bó ṣe méjìlá bí ni ká gbìyànjú láti pass exam táwọn ọmọ wa tí wọ́n kó sì fún wa yẹn òjò ọ̀run òjò ọ̀run tó máa máa dá ọ̀run á lọ́ọ̀ wọ̀ dáadáa tó fẹ́ ká pé lórí àwọn ọmọ sábà wọ òfin ní ti sábà di ìbínú ọlọ́run lé wa lórí wọ́n láti gbogbo rẹ̀ mú lórí àwọn ọmọ kan wọ̀nyí jẹ̀mọ́ èyí yẹn ti dàgbé gbogbo bí ẹ bá ti mọ kan táàbì gbófin ọlọ́run wálé lórí táàbì lófin ọlọ́run lórí ọmọ táàbì ẹ̀tọ́ ọlọ́run táàbì mọ́ ìwọ ọlọ́run táàbì yé jẹ̀mọ́ ó mà dájú bí ẹ̀ fún ẹgbẹ̀rún lọ láì ní kọ́ ọlẹ́kùn ẹ̀sìn tábà wo àwùjọ á lè ní àwọn náà ti rí àtúbọ̀ tán àìmọ́ ìrí àwọn ọmọ gẹ́gẹ́ bíi tìjì náà ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n ju ọmọ ẹlẹ̀ báyé nìyẹn wọ́n ju ọmọ alẹ̀ fáwọn ìjọ ni wọ́n fọ ọmọ kalẹ̀ wọ́n rọ ọmọ ẹgbẹ́ bíi ìdí náà wọ́n wò ó kọ́mọ tó ń jayé èmi ó ń jayé kọ́mọ tó ń jẹ ogún èmi ó jọgbọ̀n tó bá ṣe kó ṣe rẹ̀ wọ́n kàn fọ ọmọ ẹ̀ sí fáyẹ́sì á rí i láyé ọjọ́ la máa ń pè ní pé ìlú èkó ìlú èkó ilé ọmọ tó bá ń nípa ní ìlú èkó ni wọ́n á ní ká kó lọ sí ìlú òkè bóyá bí yàrá bá lé lẹ́kọ̀ọ́ yìí tó lé níwà ẹ́ bí àgbà àwọn afáàjọ wọn ní gbogbo bí àlùwàlá bó tún gbogbo àlùwàlá náà nìyí yóò tún wá lé náà ni wọ́n wá tẹ́lẹ̀ ẹ̀ sínú òkè wọ́n lè tẹ́lẹ̀ ẹ̀ sọ́yọ̀ wọ́n lè gbó lọ Ìbàdàn wọ́n lè gbó lọ Kwara láàrin ọdún méjì tó bá padà dé ẹ̀ ti dúró ọmọlúwà nílá rẹ̀ wípé ìbàjẹ́ ò sí ìkara wọn ìbàjẹ́ ò sí ìgbàlẹ̀ kò sí ìgbòho bẹ́ẹ̀ mọ́mọ́kan tọ́mọ́kan nípa ìlú apálẹ́lẹ́kọ̀ọ́ ẹ bá jùlọ sínú òkè ẹ tó ràn lọ́wọ́ sí ni wọ́n mú gbólẹ́kọ̀ọ́ wọ́n mú lọ́yọ̀ọ́ wọ́n mú gbólẹ́kọ̀ọ́ wọ́n mú kwara na ìlú wa da ìlú wo ìlú rẹ̀ sọ ìlú rẹ̀ kàgbọ̀ kò tí wọ́n àbàjẹ́ kan tó wà lẹ́kọ̀ọ́ yìí tí ò sí ìdí gbogbo abúlé tó ní kálukú wa tá a bílẹ̀ ká fi darí èkó òsì tó fà á wò àwọn òbí mi àárí àwọn ọmọ gẹ́gẹ́ bí ìjìnà àmọ̀ yìí pé ọlọ́run la àwọn ẹ̀tọ́ àwọn ojúṣe kan ó lábọ̀ wá lọ́rùn lórí àwọn ọmọ wa tá a bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ òbí ta àwọn ìgbọ́dà bá bọ́mọ bá ń bẹ láyé tó yóò bá ti láyé ọmọ ọmọ bẹ lórí kọ̀ọ̀kan balẹ̀ òbí wà láyé nínú àwọn òbádùn àwọn òrẹ́kọ̀ọ́ àwọn òrímọ̀ tó yóò bá wá ti láyé kọ́ òbí wà láyé alájúlẹ̀ àti ní ọmọ tó gan ó nira táàbà wá sí láyé ń bọ́ kí la mọ̀ tí ó mọ̀ jẹrẹ̀. so ibi tí eré ìtura ni pé ayé ọlọ́run ti bá wa sọ̀rọ̀ pé títìlẹ̀ bá àbúwá lòkùn àwòdá lòkùn títìlẹ̀ ọlọ́run ní àwọn dúkìá yín àtàwọn ọmọ yín òun náà bá ti wọ́n ṣe títìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àìjẹun àrùn pé exam paper question òun làwọn ọmọ wa bó láti wá yege bó láti wá pass àríbẹ̀ ara àwọn ẹgẹ́ bíi fáàrí àríwọ̀ gẹ́gẹ́ bíi ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni fáàrí ni wọ́n yẹn máa fi wọ́n yangàn yẹn máa fi wọ́n ti fáàrí ẹ̀ṣọ́ làwọn ọmọ àbátòun ti bẹ́ẹ̀ àdánwò ni wọ́n bóyá kò fi ọ̀nà àbáàdì kò fi ọ̀nà bóyá tẹ̀lé náà lọ àbáàdì tẹ̀lé náà lọ lọ ọdún tó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé wa ẹ̀wọ̀n skúlù àti primary school secondary school yunifásitì láyé ijó òun kò sí àwọn ẹgbẹ́ òkùnkùn ní yunifásitì arákùnrin kan wọ́n pè ní wọlé gbóyè ká gbọ́dọ̀ lámọ́ wọ́n ní àwọn tó dálẹ̀ sí yunifásitì yẹn tí wọ́n dá ẹgbẹ́ òkùnkùn kalẹ̀ sí yunifásitì òun ló sọ láìpẹ́ yìí ó lẹ́sìn ló da nàìjíríà ó lẹ́sìn ló ti da nàìjíríà lára àwọn àtúntàn fún ìmọ̀ràn ìlú ọmọ ẹgbẹ́ bíi tìtì náà lára àwọn náà lòun náà ẹ̀sìn kan ló da nàìjíríà rú ẹ̀sìn láàmú mọ́tò gan ni bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ abẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wípé ibi àwọn dálẹ̀ nígbà náà yunifásitì náà dálẹ̀ nígbà náà tí wọ́n dẹ́ ẹgbẹ́ òkú kalẹ̀ ó ti máa ń bọ́ sórí secondary school ó ti lórí primary school kò sí primary school kan jáde rí káàmì máa rí àwọn ẹrú pa ẹgbẹ́ òkùnkùn sí kíkọ́ọ̀tù káàmì wọn ìlú rẹ̀ ìdí wọn dálẹ̀ lánàá ẹ̀wù ló fi léwu. Sọ́dọ́gbẹ́ pé àwọn òbí a gbọ́dọ̀ dájúlẹ̀ akànfi ọmọ wa lẹ̀ ọmọ mi wà yunifásitì ọmọ mi wà sẹ́kọ́ndì skul ọmọ mi wà ní kínní ọmọ mi wà lẹ́kẹ́wù òwò àjọkù tẹ́tẹ́rẹ́ rárá o máa rántí ọ̀rọ̀ ọlọ́run bá bàbá sọ wípé ìdìdàmá àwòránùkùn wà àwòránùkùn ìdìdàm ọlọ́run ní àwọn ọmọ àwọn dúkìá tó wọn náà fún yín wọn náà máa ń tọ́jú ìdìdàm. Èyí jẹ́ ọ̀kan. Jàmbá kí wá ní ibi máa ń wúyàn kúrò nínú ìdílé yìí. kí ni ó mú wa kúrò nínú ìdílé yìí? a ti mọ̀ pé tọ̀ gbogbo àtàwọn kálẹ̀ torí ọmọ la fi wá ẹ̀rí àwọn àtàwọn wá torí ọ̀rẹ́ náà ní ọmọ ẹnìkan náà ní gbogbo wa pátápátá lọ́wọ́ bá ju gbogbo wọn lọ́kùnrin lóbìnrin ilé kí wọ́n á lè nígbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn wọ́n dárúkọ àwọn ọkùnrin wọ́n gba àtúntì ìlẹ́yìn wọ́n dárúkọ àwọn obìnrin náà gbogbo wọn náà lè ní ọmọ náà yìí. kí wá ọ̀nà àbáyọ lórí fìtínà tá a bá wọ́n àbáyọ lórí fìtínà ẹ̀yọ̀ ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ òun náà ní òun ní ìmọ̀ ìmọ̀ lọ́nà àbáyọ kí náà pè ní ìmà ìmà náà ìmà òun náà kọjá ọ̀nà kò lẹ́ni yóò mọ̀ ìmọ̀ òun náà lọ́nà àbáyọ. mẹkáníìkì ìmọ̀ ni kápẹ́ńtà ìmọ̀ ni awakọ̀ gbóró ìmọ̀ ni ẹ̀dùn gbálẹ̀ ọ̀nà ìmọ̀ ni ìmọ̀ pọ̀ ìwọ làwọn aṣọ nínú ìmọ̀ yìí ìmọ̀ tó kó wa jọ náà yìí ìmọ̀ ọlọ́run àwọn àbùkù àgbà ọ̀pọ̀ tàbí kẹ́kẹ́ àbọ̀ tó ti sílẹ̀ àwọn ọmọ wa ìmọ̀ ẹ̀gẹ́gẹ́ ní ìdáàbòbò ìdúná agbọ́dọ̀ ní yẹ ọ̀dọ́dà ní ibú àdìrí ìmọ̀ ẹ̀sìn ìmọ̀lẹ̀ nàbáyọ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀lẹ̀ nàbáyọ̀ èyí ti mọ kápẹ́ńtà èyí ti mọ bíríkìlì àgbẹ̀jù ẹ̀ ìmọ̀ ní olùkọ́ náà mọ ipò amọ̀yọ́pá rẹ̀ amọ̀yọ́pọ̀ rẹ̀ láwùjọ ṣùgbọ́n ìmọ̀ tí náà mú yàn kúrò nínú ìdínà tọmọ wa tí ó fi jẹ́ àárín tuntun ojú fún wa láyé àti lálùkìyàmọ̀ táàbì tara wọn wà jẹ́nà táwọn náà tara wọn wà jẹ́nà. òun náà ní ilẹ̀ ìsìn tọ́lọ̀ àmọ́ òun tara wọn wà jẹ́nà. ilẹ̀ ìsìn òun òun náà ní àwọn ṣé ṣùgbọ́n wa àti Usman tí wọ́n dálé sílẹ̀ lórí o. ó dá sí pé gbogbo àwa tí à ń jáde léwu àwọn òbí wọn wá pa sábà bí ìjókòó yìí ó fún wa fún oríire òun bá wa dúpẹ́ lára ìdínà tọ́lọ́wọ́ bá pe àwọn ọmọ wa àti ìgbèǹgè náà nù àti gbẹngbẹng àti nà kúrò nílẹ̀ náà nù èyí tó kù àbẹ̀mọ́ bàbá mi tó dàpọ̀ wá kúrò nílẹ̀ orí mi náà lélẹ́yìn fún wa ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó pàtàkì yẹn o ìmọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí o ìmọ̀ ẹ̀sìn ìdá àgbọ̀dọ̀ bá wà ní ìdá àgbọ̀dọ̀ bá ní òun ìmọ̀ ẹ̀sìn lọ́lọ́run Allah ọlọ́run jẹ́ kó yé wa wípé ẹ̀sìn ìmọ̀ láti fi òun ọlọ́run bí ò sí mà á lè sí náà jẹ̀mọ́ bí ò sí mà á lè sí náà ìmọ̀ láti ń sí náà ìmọ̀ láti ń gbáyé ìmọ̀ láti ń tẹ́lọ̀ lọ́rùn ìlànà ìmọ̀ yóò lè ká mọ ẹ̀tọ́ ọlọ́run kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run òun fẹ́ ìmẹ̀ǹtì ìmẹ̀ǹtì òun wá dọ́rọ̀ yàn ìwà lórí káwọn. ìpàdánù àmọ́ ó pọn dandan ó mọ tó kù sí ọlọ́run gbogbo akọ́lá àrìmọ́ tó bá ìṣẹ̀lẹ̀ dáàmú báwo ni ìṣòro àmọ́ ó yàrá ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọlọ́run àbò òṣèlú kẹ̀kẹ́ dá wa tó ká nípa ìwà sí i àti lọ́kùnrin àti lọ́kùnrin àwọn ọ̀dọ́ bẹ tó máa bá jàmbá lọ́mọ kí ni yóò máa bá jàmbá wọn kí ni wọn tó tó kù mọ́ bó ti fẹ́ kí ni àbí bẹ́ẹ̀ ni irú ilé kí ó wáyé ọlọ́run ilé kí ó sún náà ni tó bá gbé ilé kí ó kéde ilé kí ó sún náà ni wọ́n ti ń gbèrú àwọn náà sí náà àwọn náà sí náà náà nù. àmọ́ ti bọ̀ tó bá ti mọ́tìrì àmọ́ ti bọ̀ ẹ lè má rí jẹ̀mọ́ àtọ́jú ó dìde o. gbogbo àbáta wa kálẹ̀ yìí a lè rí ní wa tó ò dìde ó túmọ̀ sí pé ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn gángan tọ́lọ̀ nítorí ẹ̀dá wa tó jẹ́ wa àti ìyẹ́ kó níbẹ̀. ẹ̀kọ́ lè fi wọlé tí wọ́n tọ̀ wọ́n ní àlọ́ kí ní báyìí ohun wọ́n ti pẹ̀lú bá lọ kí ní ohun gbogbo wá sí lọ́mọ ọ̀kan. tó bá pẹ́ lè kéwòn mí náà nìkan ní wọ́n ń pẹ̀lú ẹ̀ wọ́n ti fún wọn táwọn ọba ti tán á sì fún wa bàbá ti lágùn méjì alẹ́ ọlọ́run ò ní dé lóṣù ìgbàjà kí lámàrú aláwọ̀ láwùjáwù àlóòjì náà ó túmọ̀ sí pé nígbà tó wá dọwọ́ wa ó dọwọ́ wa jọba. pápá bá yìí mà tí máa ń múnà kúrò nínú ìdílé àti ìlú ìgbẹ́ nílẹ̀ ìlú lẹ́tà wọ́n yá ni fọ́nà náà fọ́nà ìlú ọlọ́run sọ ìlú àlẹ́ sọ. òfin ọlọ́run sílẹ̀ ọlọ́run àlùkòhánù kẹrí súnà láti wà Muhammad sallallahu alayhi wa sallam méjèèjì ni máa ń múnà kúrò nínú ìdílé náà táwa ìmọ̀ yìí nìyí ìlú òròyìn á máa kàwé ìmọ̀ súnà kò ní ká má kéwú ìmọ̀ súnà kò ní ká má ṣe ìdílẹ́rì gbogbo àwọn tó ń jáde lẹ́nu ó dá mi lójú bí ìmọ̀wọ́ o ṣùgbọ́n ó dá mi lójú pé gbogbo wọn ni wọ́n ń lo ẹ̀ professionals ni wọ́n tọ̀ òdìwò ní ẹnjìnà bẹ nínú wọn immigration bẹ nínú wọn sójà wà nínú wọn ẹ bá pẹ̀lú kájà ló wà mo bèrè nǹkan lẹ́ẹ̀kan ẹni tó kọ́ ka ọ̀rọ̀ síta lẹ́ẹ̀kan wọ́n ti pẹ̀lú àwọn àfáàlẹ́ yìí pé kí ni iṣẹ́ ti wọ́n ní sídẹ́ǹtì ló ní lásù lásù jápọ̀ lásù oríṣi lásù dọ̀ọ̀tà ní lásù dà ilẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ yunifásitì tó túmọ̀ sí pé jẹ̀mọ́ wọ́n ti wọ́n ti kọ́kẹ́ lè yí wọ́n ti wọ́n ti òkọ́ lè yí èyí pọ̀ lẹ́nu owó lè má lè jẹ mọ́tà bẹ́ẹ̀ ni ó lè mọ́ ti máa lọ sórí ìfọ̀ mi. Títọ́ òkùnkùn wa ni pé kó náà kó tọ́ wa kó tọ́ wa sọ̀rọ̀ dáadáa. Mo tún wá bẹ̀rẹ̀ pé ilé ẹgbẹ́ oúnjẹ ilé ẹgbẹ́ náà ti jáde yìí ẹ dákun ìgbà wo náà ti ń kẹ́kọ̀ọ́ wọ́n ti jáde ìbèrè náà ni. À kí ni alẹ́ Saturday Sunday just two days in a week. Àwọn obìnrin kì í Monday Wednesday. Ìjọ méjì tóbi rí, ìjọ méjì tọkùnrin. Ó kéé tó yẹn lè lọ yẹn lè lo ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ nínú ọ̀sẹ̀ lóòlù túnde fẹ́ nínú ọ̀sẹ̀ lóòlù ọjọ́ mẹ́jọ péré nínú oṣù yóò wá lè mọ ọ̀sọ̀ lágbára bàbá ẹ̀ ló dára wá lẹ̀ fún àjọṣe pé àti káwọn èèyàn ká mọ kókó ìmọ̀ tá a fẹ́ fáwọn èèyàn ẹ̀yìn àwọn àbá àlékéwù gbogbo àwọn àlékéwù kọ́ mọ ẹ̀kọ́ òun tó fẹ́ fáwọn èèyàn táwọn èèyàn náà sì yí ká mọ táwọn wá tó ń sọnù táwọn torí ẹ̀ lọ́lẹ̀ kéwú bẹ́ẹ̀ bá kéwú lálẹ́ bó bá dé gbìyànjú lárúbáwá tí pòfẹ́sọ̀ ní òye sọ ọlọ́lẹ̀ kò sọ. bẹ́ẹ̀ bá ń lọ ọjọ́ méjì tó fi ń kẹ́kọ̀ọ́ ọlọ́lẹ̀ kò nímọ̀ ju ẹni tó ń ju gbogbo ojoojúmọ́ tó ń lọ ilé kéwú lọ àwọn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìpín má sọ torí pé ibi ọ̀nà tó jẹ́ ọ̀nà jẹ́ ọ̀nà mú ló bá ń pàdé kí ni jẹ́ jíjẹ iṣẹ́ àǹfààní ni bóyá iṣẹ́ àǹfààní tó ń sọ ọmọdé ló ti mọ ọdún tí wọ́n lọ wá ń jẹun àwọn onígbàlejò ni ìwọ òsì ń mú ìlànà nínú sọ̀rọ̀ ìtàn máa ń wọ ẹni olùkọ́ alhamdulilah èmi tó ṣe nítorí àwọn tí wọ́n jáde lẹ́yìn àwọn tọkùnrin nìyẹn o táwọn ti sọ àwọn obìnrin àmọ́ àwọn tó kọ́kọ́ kàlẹ́ ẹ̀fẹ́ mi yìí òkúta ọ̀pẹ́ ń ṣe ní ẹgbẹ́ mẹ́kọ̀ọ́ náà ó ní ọ́fíìsì kọ̀ǹpútà yusuf lẹ́wọ́nì ó lọ́fíìsì tí ó lọ́fíìsì kọ̀ǹpútà tó ní láti mọ̀ pé ń dá abẹ́ jẹ ọ̀tọ̀ olóṣèlú ọlọ́ọ̀lọ́ṣe àti ìgbọ̀n ìgbà wọn fún wa ní olóṣè ìtọ́jú yìí o ṣé kí ẹ bá bọ́ síwájú ọbẹ̀ ìjọba àtijọ́ àgbà bọ́ọ̀lì àbáde kùránì ló ń wọ́n káyìí ẹlòmíì gbogbo rẹ̀ ní ìbámu lẹ́nu kò ní ìka kùránì táwọn ẹni lórí social media ìwé ẹ̀dẹ̀gẹ̀ máa ń pèsè ajágún wà jẹ́ pé òun ò lè ka kùránì kò mọ kùránì kankan wọ́n ti pẹ̀lú ìbámu. tó bá wo àwọn ọmọ wa yìí ẹ̀wọ̀n rẹ̀ tó ń bí oṣù tó ń bí bẹ́ẹ̀ ayé àti tàìsì yá mọ̀ nǹkan kan jùlọ wọn. eré ìjẹ́ ẹ̀kọ́ fún wa wípé ká mójútó àwọn ọmọ wa ìmọ̀ tá a fẹ́ kí wọ́n níyẹn gangan tó ń jẹ́ ìmọ̀ kí lọ́lọ́run sọ kí lànà sọ yìí eléyìí yóò kọjú wọn kọ́ má ẹgbẹ́rù nígbà láwọn ìlú ayé ìyẹn tó kọ́ má di yunifásitì ìyẹn tó kọ́ má di ẹnjìníà ìyẹn tó kọ́ má di mẹsíkù dọ́kítọ̀ ìyẹn tó kọ́ má di bóòtù ìyẹn tó kọ́ má di ẹ̀yìn lánàá wùdọ̀ kò kọjú ra wọn eléyìí ó jẹ máa jẹ ìtanijí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n á fi ẹlẹ́mí pé kí ló ní tó fún ọkùnrin àti ìjà àjà ẹgbẹ́ òní ìjà àbá tó iṣẹ́ ìlú láti ilẹ̀ owó wọn kó lọ kẹ́kọ̀ọ́ kúrẹ́ ní. ìjọ méjì péré nínú ọ̀sẹ̀ tó lè bílẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́. alhamdulilayi àkókò ní o ìlú ìwà àkókò ní gidi gan wọn máa yọ ìgbìyànjú náà ni wọ́n gbé dání. ìgbìyànjú náà ni wọ́n gbé dání. ìjà gbé dání yìí yóò mọ ìṣàwọn oníkòkòrò yìí pé bá àwọn bá lè lọ ẹ̀rù tó ti ń dá àmọ́ nígbà òní pé yóò lọ lè tó à ilé kí wọ́n mọ́tò sunday ni àní lọ ní fàìdé mi àbí àní lọ ní tọ́jú sátọ̀dé sọ́ndé á tún lọ. ìyẹn máa ń dẹ́rù lọ́pọ̀lọpọ̀ ojú náà fún ọmọ ìjà àtọmọ náà náà máa ẹ bá wulẹ̀ bẹ̀rù mọ́ lọ́mídìí ti bẹ̀rù sátọ̀dé sọ́ndé tó ẹ̀yin ò gba sàdédé ìdájú ẹ̀ kù mọ́ sí ẹ̀ yìí mọ̀ ẹ̀ kù jáde ìtàdà òní. jẹ̀mọ́ sàdédé ìdúrà wọn ẹgbẹ́ òṣèlú tàbí yunifásitì àbẹ́sẹ̀ pátá ìlú bá mú jáde náà lé ìgbẹ́kẹ́lá ni pé wọ́n ta lé kéèkì tó ní ìjọ ẹ̀kọ́ fún ọ̀dọ̀mọ́ ẹ̀dá kò tó tọ̀lọ́ ìmọ̀ta àbùkátà òun náà ni ìmọ̀ tọ̀lọ́ òun náà ni ìmọ̀ ẹ̀sìn àbùkátà rẹ̀ fáwọn ọmọ wa eléyìí ni ó là wá kúrò nínú ìtìjà káfí ìmọ̀ káwọn ọmọ eléyìí pàtàkì kájẹ́ káwọn wa tí wọ́n ní mẹ́ẹ̀sìn ìmọ̀ bó ìmọ̀ ọlọ́run bó ìsìn ọlọ́run lọ́kàn tuntun tí wò ní pàǹtẹ́ papọ̀ níbi ìjọsìn fọlọ́run kò fẹ́ràn ọgbẹ́ bẹ́ẹ̀ kò sọ ó yá ìtọ́jú àwọn ọmọ ẹni tó ń jáde ẹ àsìkò ògbà wọn ni ìtẹ́fẹ́ bá wa tó pọ̀ ọ́ ó ń sọ fún wa wọ́n ti yàtọ̀ láàrin àwọn àfáà fúnra àtàwọn àfáà tí ó bì àwọn àfáà òbí jà lọ́dún ìbáwò ń bẹ àwọn náà máa tó dọ́wọ́ wa àwọn jẹ̀mọ́ àwọn òbí wọn dọ́wọ́ wa ẹ̀dẹ́kẹ́dẹ́kẹ́ àwọn ọmọ wa kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí wọ́n kọ́ kí lọ́sọ̀rọ̀ sọ kí nàdá sì sọ ilé yóò pọ̀ sí wọn bó ṣe lè fún wọn láti máa bù ú ìtọ́nà ọba ní wọ́n bù lẹ́yìn ọlọ́run sọ fún wọn láti kọ̀ọ̀rọ̀ àlùkẹ́rì ọlọ́run ní sẹ́yìn lọ́ọ́ àdìdàwù láìláha ìdàwù ọlọ́run wọn wà lọ́wọ́ subhanahu wa ta'ala òun jẹ́rìí inú kò sẹ́ni nígbà tí bá ń lọ́ọ́ lọ́wọ́ àti wọn lọ́wọ́ wàtìmọ̀lá ìgbà bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kọ̀ wọn náà máa náà jẹ́rìí wọ́n kúrò yìí ni bẹ́ẹ̀ làwọn onímọ̀ náà jẹ́rìí wípé annahu la ilaha illa hu kò sẹ́ni tí ìjọ ìtọ́ sí lódodo àfọwọ́fọ́ Allah subhanahu wa ta'ala. ilé láti máa mọ ipò ìmọ̀ tó ń bẹ ipò tí àwọn afẹ́ẹ̀sì tó ń bẹ ìdọ̀wọ́ wa káwọn alága gbìyànjú bó làwọn ọmọ wa náà ṣe ń bímọ ìta àmọ́ náwó lé lórí òun lé lẹ́yìn wọ̀gbọ́n ìta àmọ́ náwó lé lórí lẹ́yìn kátáwó ní mẹ́sì òbí mi máa ń ṣe ní sẹ́yìn tó bá dìbí kó náwó lórí géwú tó bá dìbí ti di ní ìwé ànáwó àná ànàgbó tọ́lọ́wọ́ bá fún wa láì mọ̀ nílé jẹ̀mọ́ tíyàn bá náwó lórí ọmọ lórí ìwé ayé nìyẹn ayé ń kù yìí ọmọ wa lè fi ẹ̀mí ìbò rẹ̀ hàn wá lẹ́yìn ẹ̀ ó sì bá ti hàn wá. àìmọye ọmọ tí wọ́n lọ léèwé tí wọ́n dé láti léèwé tí wọ́n kò bí mọ́ àwọn ọmọ lásán lẹ́ẹ̀kan àwọn oní bàbá ó lọ wọn lọ wọ́n di ẹnjìníà wọ́n di lọ́ọ̀yà wọ́n di gbogbo ẹ̀ wọ́n gbàdúrà bó kúrò lẹ́yìn àwọn ọmọ sì sọ mọ́ṣáláṣí rẹ̀ wọ́n sọ ju ṣọ́ọ̀ṣì ẹ bá wúlọ láàyè bàbá náà yìí bá fọwọ́ lẹ́yìn dáadáa. Ǹjẹ́ pé kẹ́kẹ́ bá fi ẹ̀sìn káwọn ọmọ wa tá a bá fi ẹ̀sìn tá a fi mọ̀ wọ́n tí ò kọjú wọn kọ́mọ́ kàwé kọ́mọ́ kọ́ṣẹ́ kọ́mọ́ ṣòwò kò kọjú wọn. Ẹ̀sìn yẹn yóò jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n mọ bàbá báyìí ipò tí àwọn òbí wọn wà. Ọmọ rẹ ni ọmọ rẹ ò lè fi léèwé dé. Òmùkọ́ yẹ kọ́ ọ̀yàn níléèwé bí ẹ̀sìn máa rẹ̀ ṣe é tòbí wọ́n yìí báyọ̀ ní ilé ìwé ẹ̀tọ́ àwọn òbí wa kò sí yunifásitì wo ẹ̀kọ́ ẹ̀kọ́ sí kọ́ọ̀tù náà ṣe kọ́ọ̀tù báyìí o kindness is very low ní yunifásitì kò sí kò sí. ṣùgbọ́n nílé ẹjọ́ táàbí kọ́ bí lọ́lọ́run sọ kí làdájọ́ ìsọ̀ táàbí kọ́rọ̀ ọ̀lọ́ táàbí kọ́sọ̀ làdájọ́ ìsọ̀ táàbù àìsọ́lá lílọ bíbọ̀ gbogbo tí wọ́n mọ̀ gbọ́ lórí bóyú pé ẹ̀tọ́ òbí lẹ́yìn tí wọ́n mọ̀ lé ó jẹ́ sábà bí ìbànújẹ́ báwọn òbí ẹ̀rí sábà ń jáwò tí wọ́n ń dúdò tí wọ́n ń jórí ládùúgbò wọn ẹ̀rí máa bẹ̀. nígbà tá a ti ń bá àwọn ọmọ tí wọ́n ń dà lóhùn káàkiri yóò lẹ́yìn wọ́n ń pè jáde nínú wọn kó wá nínú gbọ̀n fún dáàlú sùn náà wò kò jọra wọn kò jọra wọn jẹ̀mọ́ ẹ̀ lè jọ pé àwọn kẹfà ló sùn náà níbẹ̀ ìnúdẹ kò jọra wọn àlàyé sùn náà lè wẹ̀ wọn ẹ̀dùnkọ́ ẹ̀ lè bá lùsọ̀lẹ̀ ńlọ́gbẹ́ wọn jẹ̀mọ́ àwọn ẹ̀mọ́ bá ń bẹ̀ àwọn náà ti mọ̀ wọ́n àbíláì lórúkọ rẹ̀ tó bá dé lórúkọ rẹ̀ àjídìjàgà ẹ̀ sì rí báyìí ah! ojú ẹ̀ lásán ojú ẹ̀ ojú ẹ̀ tọ́ka àjídìjàgà ẹnìkan lọ wọ ọmọ ẹni jẹ Abdulrahman lórúkọ rẹ̀ wọn lọ wọlé Abdulrahman Abdulrahman ti dé jẹ nígbà yìí iṣẹ́ lórúkọ wọn ní mẹkáníìkì ní mẹkáníìkì Abdulrahman àti ìjà Abdulrahman ẹni tó náà fálẹ́ gbé ta ẹgbọ́n abdulrahman abdulrahman ahmad káàtà náà lórúkọ ẹ abdulrahman náà nù ilé ẹ̀ lórúkọ mẹkáníkì pàṣẹ náà mẹkáníkì wọ́n ti náà mẹkáníkì wọ́n ní kò tẹ́lẹ̀ abdulrahman ti bẹ́ẹ̀ abdulrahman jẹ́ àbí osúlẹ̀ osúlẹ̀ kọ́ abdulrahman ló ń jẹ́ lọ́nà bá dé kẹ́ni yìí ni àwọn ọmọdé abdulrahman ni èṣù làwọn mọ̀ ní.

ìgbà máa lọ́wọ́ sí ìlú àwọn ilé oṣù náà orin kúnyàn lọ́rùn orin kúnyàn lọ́rùn ìwọ òbí ló lé bẹ́ẹ̀ sábà lóbi tó bá lè fún wa ní túbọ̀ ṣé ìwọ ní kúlé ní oṣù náà ni ṣé ìwọ ní kárẹ́ tó fún yàn nílẹ̀ ní kó ìwọ fún nílẹ̀ ní wọ́lé láì ní ti kílọ́ọ̀bù àbẹ́ òkè òkè ẹ̀yin òbí yìí òkè òdìgbà tó bẹ bá tó ti wà nígbà tó tó wọn náwó sílé kéwù lára burú àwọn òbí náà tó nìyẹn àmọ́ tó ń ṣe wá ní ìjà ń tán àwọn wáṣí kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun náà pàbí ti di. tó ká bá tó oge o ilé tó ń yòó lẹ́gbẹ̀rún mọ́ ju o bá máa sọ ten ten thousand fún ilé tó ń láì lọ́mọ kéwú bẹ̀ láì lọ́mọ níbẹ̀ tó kéwú wà láyà àti ìdè tó pọ̀ jù àti ìdè tó pọ̀ jù pta àti pta nílé ìwé àwọn òbí ń tàbí ọmọ sílé ìwé akóró apapọ̀ wọn á pè pta wọn ní bẹ̀rẹ̀ ti dá association náà pé àti ìrànlẹ́ ìwé lọ́wọ́ ṣé wúrẹ̀ gbẹ lè kéwù ṣé wúrẹ̀ gbẹ ṣé arákùnrin ká ní wúrẹ̀ àwọn òbí náà lọ́mọ ní ilé náà lọ́mọ nílé kéwù àtàwọn táà ní kápá parapapọ̀ táà rán lé kéwù lọ́wọ́ jẹ̀mọ́ tó kù dáa táà lọ́wọ́ nílé kéwù tó kù dáa àbẹ̀fọ́ ẹ̀ tó ti sá lọ pé ẹ̀ ìyá ti sá lọ pé ó ti gbọ́ mẹ́rin sẹ́ẹ̀ ti láyé ìdílé yìí bọ̀ ẹ̀ òjò alẹ́ ìgbẹ̀jọ̀ níta bá ná ọlọ́run àbá tó bá ti wọlé àwọn ìgbẹ̀jọ̀ ìgbẹ̀jọ̀ ìgbẹ̀jọ̀ ìgbẹ̀jọ̀ ìgbẹ̀jọ̀ ẹ gbà lọ́dọ̀ ọlọ́run ẹ rí ìwé lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ wa jẹ̀ ẹni ká tó wọlé àwọn ọmọ lórí ẹni ká bójú àwọn ọmọ wa ẹ̀kọ́ ẹ̀sìn pàtàkì ká fún àwọn ọmọ tí ò ní ẹ̀kọ́ yé ó gbájúmọ́ kéwú nìkan jẹ́ kó kàwé bó ti jẹ́ yóò ṣòwò náà ni bó ti jẹ́ yóò ayé ìjọ òun náà bàbá wa tí wọ́n gbé wíì nìkan kalẹ̀ àwọn náà ti tọ́ ń gbé wíì nìkan kalẹ̀ arábùbọ̀sẹ̀ rẹ̀ lẹ́nìí aburú rẹ̀ pọ̀ ju dáadáa rẹ̀ lọ. láti wá ara àbá tí wọ́n gbórí èèyàn ọgọ́rùn-ún lọ́wọ́ àbá kí ló fẹ́ fi ṣe ó sì lè fi wé ìkìlì. àbá tí wọ́n gbórí èèyàn tún ọdẹ ìdílé yìí mọ́tò rẹ̀ ọwọ́ sọ fẹ́ nìkan tó jọ rẹ̀ rẹ̀ ṣe àkíyàn rẹ̀ fẹ́ borí èèyàn ṣe ó ní fẹ́ borí èèyàn ṣe ìlú wé ìkìlì orí èèyàn ẹwù ẹ̀kọ́ sí ọkọ tó ní ìlú ìdẹ́rùbà orí òkú ìdẹ́rùbà wọn kà fún wẹ́ǹtì òtún tó bí o nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní kí ní súnà lẹ́yìn tó máa fún wọn nílé tó àbáwọ̀ bá ti wá kẹ́ tọ́nà ti ilé ojú oúnjẹ já ilé ojú wa yìí ó ti ẹ̀rù tó ta ní wa sílẹ̀ ló wá dáadáa ní káwa náà tó kún tá a bá ní àpá nímọ̀ràn ní òye nírànlọ́wọ́ lówó láǹfààní àfẹ̀rẹ̀ ẹni tó wọn abẹ́lẹ́ ọba ìlà ọ̀sùn àwọn ọ̀sùn ọ̀tẹ́lẹ̀ ìdájọ́ ẹ̀ kọ́ fún ilé ìlú ìwà fún èyí sábàbí àgbàjà fún wa ọ̀dọ̀dà ìlà ìlọ̀bà àwọn wa tí a fi wọn wá sáàbí bí wọ́n ṣe ìṣòro yìí abẹ́lẹ́ ìlókù iwájú fún wọn nínú orí nínú ìmọ̀ nínú ẹ̀kọ́ ọlọ́ọ̀kọ́ fi wọ̀ wọ́n ọlọ́ọ̀kọ́ fi wọ́n wọn ọ̀dọ̀dà alẹ́sìnkú tó fi ṣe máa fi darí ọmọ ṣe máa fi yọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wa àwọn akọrọ fún mi tó lè ju wa gbogbo àwọn apá rẹ sọ fún àwọn àwọn òbí àwọn àwọn òbí kàlídà ọba tó ṣe ní tó sọ tó sọ ní àgán kò ní sọ ní wàdìbàn bẹ́ẹ̀ ni kò ní sọ ní mùsàbàn ó ṣe ní àgán àgán náà yẹ mọ̀ jẹ́ láíláíláíláíláí ọ̀làlá ìlà ìlàlá níbi ìjókòó kan lánàá táwà lánàá àwọn asọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ adágbọ́n ti lọ fún ìṣẹ́jú kan òṣìṣẹ́ pé ẹ̀rì pé nígbà kan nígbà tí àwọn afáà tó ní láti ilé epo yìí nígbà tí wọ́n ti níyàwó àwọn kan máa ń wọ́n ti ẹgbẹ́ ẹ má wọ́n rí òdodo tí wọ́n sọ yẹ kọ́lá tí wọ́n ti má rí i ti má rí nísìn wọ́n yí padà alihamudulilah àwọn afáà má rí wọ́n yí òdodo padà wọ́n ti ní ẹ má wọ́n rí nígbà wọ́n ti di wọ́n rí ti mọ náà ní kò kátà dé lè jù bá àwọn afá tó bímọ síbẹ̀síbẹ̀ ọ̀nà mọ́rú ọ̀nà rọ̀kúlù náà ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àgbẹ̀bí náà ni kò ní padà wọ́n ti bẹ̀rẹ̀ ẹ má dàrọ́ lò nígbà wọn nílé tó wù ẹ má nílé tó lọ́wọ́ pé ah bí ẹ bá nílé tó lọ́wọ́ pa nǹkan àwọn afá nílé tó pọ̀ tó pa nǹkan wọ́n ti bẹ̀rẹ̀ ẹ má dàrọ́ lò nígbà wọn òbí jáde lé tó náà ní ẹ̀gbọ́n ìtara yìí lé bí ẹ̀kọ́ láti wọ̀ lọ́yẹ̀ ìjọba tẹ̀lé ọ̀nà ọ̀hún àtùmọ̀ bí ẹ bá ti lè gbóńdọ̀ lọ́wọ́ gbóńdọ̀ lọ́wọ́ gbogbo àlámà rí ẹ̀ ọ̀wọ́ náà wà nílẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọ̀gá aláwọ̀ sí àwọn ọ̀gá aláwọ̀ sí ọlọ́run ìjọba tó fi ìlànà ìlà ìlànà bẹ́ẹ̀ ni ìtọ́jú olóyè yìí ẹ̀yìn àwọn afáwọn ìjẹ́ tẹ́lẹ̀ pé ọmọ oṣù wà nímọ̀ o wọ́n ló kàn lọ́dún yìí ó yá ọdún wa máa ṣe tààjú ilé àbá láì kò ní gbélé mọ́ nípa wá ha ha ha àwọn òyìnbá àwọn òyìnbá ó ṣe òní ló fi dáadáa níbi lọ bẹ́ẹ̀ làwọn afáwọn ìwúkú náà wọ́n ní ìlú wọ́n ìyìnbá àwọn afáwọn ọmọ tó kú máa ha ha ha ọmọ wa ń ṣáìsù ṣẹlẹ̀ kí ni tó máa ń lè rí kàní wà ní bàbá yìí ìgbára ìgbáyà rẹ kàn fún yẹn ni pé ẹ mo ra ọrùn sọ tó bá ti lè dáná ẹjọ́ wà ní bàbá yìí nígbà kejì ẹ pé kó wá ta ìgbọmọ alìsìlámìdá nígbà ìgbìdá kò mọ́mọ́ kò mọ́mọ́ ó ti mú rẹ̀ nígbà. Ṣéru ìmọ̀ nìyẹn ní ẹjẹ́ mọ̀ ní ẹjẹ́ mọ̀ gbogbo àtàwọn ibi ìdókòwò tó bá lè tọ́ náà ń wà níbọ̀ níta sọlá ló bá wà sí tòun ní dẹ́ lóhùn try ẹ̀ tẹ́sí ẹ̀ wò ẹ́ ilẹ̀ nígbà tó wà gbára tẹ́sí yìí wò tọ́ o fẹ́ mo tọrọ fún gbogbo yìí o mo ti parí níbẹ̀ o níbi tó ní sábà mi jẹ́ kó alẹ́ kọ̀ ọ́ náà gbé ìmọ̀sùn lọ síwájú náà ẹ̀ ọlọ́run bò ní lẹ́kí wọn ní ìgbà yìí fún gbogbo yìí lọ́la ìlà àti lọ́la ọ̀sán lọ́la ìlà Muhammad. وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله جزاكم الله خيرا ẹ̀yin ọlọ́run dá àkọ́kọ́ mọ́ ẹgbẹ́ lórí súnmọ́ ọ̀kan lára àwọn olùmọ̀ wa lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wa gbólóhùn sí ẹ̀dá ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìgbàlára àti wọn láǹfààní àwọn náà ní gbogbo ọmọ ìgbàlára tàbá gbọ́ àwọn tàbá wà lórí pé kí ni ìgbà àti tàbá ń fúnlọ àwọn lẹ́kọ̀ọ́ ní ìkọlù ọgbọ́n gbọ́gbọ́n gbọ́gbọ́n gbọ́gbọ́n